gómìnà adémọlá adélèké ti ìpínlẹ̀ ọ̀ṣun ó mà ti yan gbajúgbajà jagunjagun àti alágbára ìlú ọ̀fà nípínlẹ̀ kwara ni olóyè ìdíkẹ́ ọlágòkè ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí ìdíkẹ́ ọba gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì ẹ̀ lórí ètò ààbò ìpínlẹ̀ ọ̀ṣun tó sì jẹ́ pé ọwọ́ ọkùnrin náà tí wọ́n ló lóògùn kọjá sísọ ìní ètò ààbò abẹ́lé ìpínlẹ̀ ọ̀ṣun yóò wà báyìí o nínú lẹ́tà tí akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni tẹ̀sí ìgbàláyé kọ sí ìdíkẹ́ ọba ó sì jẹ́ kó dìímọ̀ fún pé abẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò fún gómìnà Adeleke ẹni yóò ti ṣiṣẹ́ o tó sì ní kó rí i dájú pé ó ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ o bí inú àwọn kan ṣe ń dùn lórí ìgbésẹ̀ tí gómìnà Adeleke gbé yìí làwọn kan pàápàá àwọn alátakò ń bu ẹnu àtẹ́lù tí wọ́n ń sọ wípé nígbà tí àwọn sójà ọlọ́pàá civil defence ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn fìjìláńtì àtàwọn àmọ̀tẹ́kùn wà lọ́sùn kò nílò kó tún ṣẹ̀ṣẹ̀ máa náwó lójijì ọba lórí ìfún ètò ààbò ṣùgbọ́n táwọn ọmọlẹ́yìn gómìnà Adeleke ń sọ pé ó nílò nítorí pé olùrànlọ́wọ́ pàtàkì lásán ni kì í ṣe pé ó fẹ́ síwájú àwọn ẹ̀ṣọ́ ààbò kankan tí wọ́n sì ní iṣẹ́ tí ó máa ṣe yóò túbọ̀ fi ran gbogbo àwọn agbófinró tó ti wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ tẹ́lẹ̀ ni fún àǹfààní àwọn tí kò mọ ìdí kí ọba yìí o gbajúmọ̀ jagunjagun tó gbajúmọ̀ púpọ̀ ní ìlú Ọ̀fà ni kódà òun ló síwájú ogun fún ìlú Ọ̀fà lásìkò tí ogun abẹ́lé ṣẹlẹ̀ láàrin àwọn àti ìlú Ẹ̀rìnlé tí wọ́n jọ fẹ̀gbẹ́ tira wọn ní ìpínlẹ̀ Kwara tó sì jẹ́ pé ipa tí kò tí ìyíkí ọba tó kó ni kò jẹ́ káwọn ìlú ẹ̀rínlé tí wọ́n rí ààfin ọba ìlú ọ̀fà tí wọ́n rí dáná sun lọ́dún náà lọ́hùn lásìkò tí ogun ọ̀hún gbóná ní báyìí ìyíkí ọba jagunjagun ìlú ọ̀fà ó ti di òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ ọ̀ṣun báyìí o ó sì jẹ́ pé ètò ààbò ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀wọ́ ẹ̀ ni ètò ààbò ìbílẹ̀ ààbò abẹ́lé ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀wọ́ ẹ̀ ni gómìnà adémọlá adélégè ló kó sí lọ́wọ́ báyìí o èyí tí ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ olóṣèlú alátakò tí wọ́n ń bu ẹnu àtẹ́ lù.